tinubu kò fi ìgbà kọkọ yẹ iṣẹ́ wa wò alága efcc olùkóyèdè alága fún àjọ tó ń gbógun ti ìnákúnàá àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù ọlá olùkóyèdè ti sọ pé ààrẹ bọ́lá ahmed tinubu kò fi ìgbà kọkọ dá sí ọ̀rọ̀ iṣẹ́ tí àwọn ń ṣe tàbí kópa láṣẹ ìlànà tí àwọn yóò gbà ṣiṣẹ́ wọn láti ìgbà tó ti wà lórí àlééfà olùkóyèdè sọ pé dípò kí ààrẹ kó pàṣẹ bí wọn yóò ṣe ṣe iṣẹ́ wọn ó ní àtìlẹ́yìn tó dáńtọ́ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ làwọn ń rí gbà láti lè máa bá iṣẹ́ lọ gẹ́gẹ́ bí àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu nínú àtẹ̀jáde kan tí ó jáde ní ọjọ́ Jímọ̀ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ adarí lórí ìròyìn àti ìkéde fún àjọ EFCC Délé Oyèwálé ó sọ wípé Olúkòyèdè sọ èyí lákòókò àbẹ̀wò sí Ọ̀ọ̀ni ti Ifẹ̀ ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì nínú ọ̀rọ̀ tí alága EFCC náà sọ ni pé láti ìgbà tí wọ́n ti yàn mí ní alága àjọ EFCC ààrẹ kò tí ì pè mí rí láti yẹ̀ wá lọ́wọ́ wò tàbí ṣe ìdádúró àwọn ìgbésẹ̀ tí à ń gbé dípò èyí ó níṣe ni ìjọba àpapọ̀ ṣèrànlọ́wọ́ tó péye fún àjọ náà láfikún ọ̀rọ̀ rẹ̀ ó ṣèdánilójú fún àwọn ọmọ Nàìjíríà pé EFCC yóò sa gbogbo ipá láti fòpin sí ohunkóhun tó jọmọ́ ìwà àbàjẹ́ lórílẹ̀‐èdè yìí pàápàá jùlọ àwọn olóṣèlú kan tó wà lọ́fíìsì tó ṣeé ṣe kí wọ́n máa ṣe owó tó wà fún ìgbáyégbádùn àwọn aráàlú mọ̀kùmọ̀kù ni àjọ náà yóò tọpinpin wọn. Tóyọ̀sí Adéṣínà ló ti jábọ̀ ròyìn fúnkànnì amóhùnmáwòrán Wisdom Yard.